الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أركوا فولون وباوا وباتوا سواني مسلمي واسوا لكم إنهم لين النبي محمد صلى الله عليه وآله وسلم ìkẹ́ àti ọlọ́lọ́mọ bá wa kó máa bá nàbí wa sallallahu alaihi wasallam. lẹ́yìn wá gbaná ìdánilẹ́kọ̀ọ́ àtòní yóò dá lórí ọkùnrin ọ̀kẹ́rẹ̀ so àlàyé náà ni àti gbọ́ yìí báyìí so ibi tí a wà lọ nísìn onípẹ́ tó bá ní kò sí. Now bá fẹ́ náà. ìmáàmù wa ti dìde lọ síraka ẹlẹ́kẹta ó ti yé mi ìgbà wo ló gbọ́wọ́ sókè mbẹ́ èèyàn ń ṣe sọláàtì lẹ́yìn ìmáàmù sọláàtì maghrib ìmáàmù ti wá síraka alákọ̀ọ́kọ́ kọjá kéèyàn tó dé. èèyàn jẹ́ kínúkọ rẹ̀ nínú sẹ̀ríà masbókọ̀ ẹni náà ti bẹ̀rẹ̀ ẹ̀rún ṣáájú tiẹ̀ èmi ọ̀bá rákà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni mo bá gẹ́gẹ́ bó ṣe wá hadith abdullahi bin umar radiyallahu anhuma wọ́n anabi sallallahu alayhi wa sallam máa sókè láyé mẹ́rin nínú sọ́lá àkọ́kọ́ nígbà tó máa bẹ̀rẹ̀ nígbà ẹlẹ́ẹ̀kẹrin nígbà tí Ànábì sallallahu alaihi wasallam bá dìde lọ sí rákà ẹlẹ́kẹta tó ti dìde nàró tán gbaná ló máa ń gbọ́wọ́ imam ní rákà kejì ìbáraka alákọ̀ọ́kọ́ ìgbà tí imam dìde lọ sí eleketa ẹlẹ́kẹta yẹn gbaná lànàbì tó máa ń gbọ́wọ́ sókè sẹ́mi náà sókè ni nítorí ẹ̀yìn imam tí mo wà tí imam àbí mi ò ní wulẹ̀ gbọ́wọ́ sókè nítorí kó tilẹ̀ jẹ́ ẹlẹ́kẹta fún imam ẹlẹ́kẹló lọ́jọ́ fẹ́mi ẹlẹ́kejì. padà ìgbà tí èmi wá tí mo bá imam ní rákà kẹta a sì ti mọ̀ pé ní rákà kẹta sọ̀látùl magrib kíláàkì ń bẹ̀ suratul fatiha nìkan rákà kẹta tí imam yẹn raka kẹló lọ́jọ́ fẹ́mi alákọ̀ọ́kọ́ ṣé wọ́n á ti torí pé rákà alákọ̀ọ́kọ́ tèmi ni fàátì àti súrà lèmi òkè ń sì ké sókè nàám so bẹ́ẹ̀ náà ni ìgbà tí ìwọ ń bẹ lẹ́yìn imam tí imam dìde lọ sí rákà ẹlẹ́kẹta tiẹ̀ tó gbọ́wọ́ sókè yẹn èmi náà gbọ́wọ́ sókè gẹ́gẹ́ bí imam ti ṣe gbọ́wọ́ sókè yéé ṣe nítorí ipò bàjẹ́ rákà ẹlẹ́kẹta tèmi ṣùgbọ́n nítorí pò ní rákà ẹlẹ́kẹta ti imam a sì lófin kan nu sẹ̀rí àtúnṣọ pé kí ni àtàbíhù tàbẹ̀ àtàbíhù tàbẹ̀ ntí máa ń tẹ̀lé nǹkan ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ tí ó ń tẹ̀lé títí tó fi kú lẹ́yìn máa rẹ̀ bí ìmáàmù sì gbọ́ sókè mẹ́rin náà gbọ́ sókè tó bá tún wá béèrè pé màá tẹ̀mí bá wá dìde láti fẹ́ múrákẹ́lẹ̀ kẹta tẹ̀mí wá ń kọ́ ṣé màá tún gbọ́wọ́ mi sókè bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó bá wá tọ́ wá bá ìmáàmù ní rákà alákọ̀ọ́kọ́ ti parí ìmáàmù sàtáyà ní rákà kẹta ti parí ìmáàmù sàtáyà níbi tó ti fẹ́ sálámà wọ́n sì bá rákà yẹn wọ́n náà bá sàtáyà tó bá wá dìde láti pèsè láti rẹ tó bá mú rákà ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ wá sótún jókòó sàtáyà àbò ní jókòó sí kí ló dé tó fi kọ́kọ́ ṣe ti ìmáàmù yẹn so bẹ́ẹ̀ náà ni àní sírò rẹ̀ torí pé o lè ṣe àtáyà mẹ́rin ní sọ́látùl magrib níìsín wọ́n dé ọ̀ọ́bá rákà ọba pé ìmáàmù ti borí sókè kó tó dé ìmáàmù wa fẹ́ sálámà ó jókòó pẹ̀lú àbò oníjókòó wàá sàtáyà ẹlẹ́yìn ìmáàmù wa sálámà ó wá rákà mélòó ló kì í níìsín kó tó sàtáyà mi méjì àtáyà kejì tọ́ ó tún wá dìde àbí o tiẹ̀ bá ìmáàmù ní ọba àsàtáyà yẹn ìmáàmù tó kí rákà kejì rákà kẹta ọba àsàtáyà yẹn ó dà táyà mélòó táyà méjì ó tún dìde wàá múra kẹlẹ kejì tiẹ wá wàá tún sàtáyà bó ní sàtáyà ó di mélòó ó di mẹ́ta wàá tún á dìde wàá ti múra kẹlẹ kẹta tiẹ wá wàá tún sàtáyà kó tó sálámà ó dà táyà mélòó aha àti ní sọ ti lékún nù sọláàtì òkú yé wa torí pé àtàbíù tàbíù tó bá ń tẹ̀lé nǹkan kan ìdájọ́ rẹ̀ náà ní ìdájọ́ ohun tí ń tẹ̀lé. tẹ́lẹ̀ jẹ́ ìdáhùn ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni tó bá tún ní ìbéèrè mi aleykum salaam.

nípa àwọn anábì ọlọ́run ọlọ́run ṣe léèwọ̀ fúnlẹ̀ láti jẹ ara wọn a sì sọ ìtàn àwọn tó lọ jí ara anábì gbé fún yín sallallahu alaihi wasallam ẹ̀kọ́ àwọn Yahudi làwọn ẹ̀yin ò gbàgbọ́ lánàbì ọlọ́run ẹ sì gbàgbọ́ lódodo wípé ilẹ̀ ò ní jẹ ara anábì àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ẹ gbàgbọ́ anábì ọlọ́run àmẹ́ mọ̀ pé ilẹ̀ ò ní jẹ ara rẹ̀ ká tí ì ṣe kí wọ́n gbàgbọ́ pé òdodo lọ́rọ̀ rẹ̀ kí wọ́n á ní wọ́n fẹ́ lọ jí ara rẹ̀ mú sí ṣé kò ti jẹ́ra so torí ẹ ilẹ̀ oníjọra ànábì ọlọ́run kí tún wá sa ànábì nìkan àtàwọn ẹni tó lọ́n bá sà lẹ́sà nínú àwọn ẹni rẹ̀ sọlẹ́ ìtumọ̀ sí pé báyọ̀ torí sábàbí kan àbómi à ń bùkátà láti wú òkú kò ní sàárè rẹ̀ òkúta wá wú kò ní sàárè rẹ̀ yùn la bá pé nǹkan kan sára rẹ̀ ó sì ti kú tó àádọ́ta ọdún ẹlòmíì gan ọgọ́rùn-ún ọdún kọ́dà ẹlòmíì ńgbà tí wọ́n gbé jáde ara rẹ̀ dàbí ẹni pé lánàá lánàá yìí lásìn ṣùgbọ́n o kì í ṣe gbogbo ẹni tí wọ́n wú jáde yun lọ́jẹ́ mùsùlùmí tí ilẹ̀ nǹkan kan jẹ́ ara rẹ̀ o ọ̀nbẹ nínú ẹni tó jẹ́ mùsùlùmí ọ̀nbẹ nínú ẹni tí ì ṣe mùsùlùmí. ìdáhùn rẹ̀ ní pé ẹni tó bá jẹ́ mùsùlùmí àmì dáadáa ni àmì dáadáa ni pé ẹrú ọlọ́run ọba tòótọ́ ni ọlọ́run ọba sì ṣàánú rẹ̀ tọ ọlọ́run wa kọ́ pé kí ṣẹlẹ̀ wọ́n wù wọn kú òun sàárẹ̀ ọ̀sẹ̀lẹ̀ kó lè bá jẹ́ àríwòye àríkọ̀sẹ̀ fún gbogbo ẹni tó bá ní làákàyè tẹ̀wọ̀nkẹ́yìn náà ẹ lè go back to history láti lọ wádìí pé kí ni bàbá máa ń ṣe gan-an rí àkẹ́sà abẹ́ni ìsìnkú àtàlẹ́ ọmọ àlìjẹ́nà ọ̀wọ́lé ọ̀wọ́lé ọmọ àlìjẹ́nà ọ̀wọ́lé ó tún wọlé ọmọ àlìjẹ́nà ó tún wọlé ó tún wọlé à àkẹ́sà abẹ́kan Abdullahi bin Amr ọ̀tẹ̀lẹ̀dẹ́lẹ̀ ọ̀fẹ́ ewu kí ni ṣe tó fi jọmọ àlìjánná lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ó sì rí i pé tọ̀ kìí ṣe pé sọ̀láàtì kan tí àwọn ìṣe ló máa ń ṣe kìí ṣe pé wáyà kìyàmù lẹ́lì kátà ìṣerú rẹ̀ ló máa ń ṣe so àmọ́ ló gbẹ̀yìn gbẹ́ ó ní mo rí pé gbogbo ohun tó ń ṣe ọ̀yàtọ̀ sí táwa náà ń ṣe ó ló ti wá jẹ́ ó ní òun òsúnjọ́ kan rí kó òun lẹ́nìkan lọ́kàn ó rí tọ́lọ̀ ṣe fóònù sàábìyàn ibi tó wà nù sáwà lè ọ̀pọ̀lọpọ̀ irú oorun sùn bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ tí ọkàn rẹ̀ ọmọ sí báyìí ọmọ sí báyìí ọmọ sí báyìí hypertension nítorí pé ọkàn rẹ̀ ò free sáwọn èèyàn ẹ̀kànjọ́ ní gbólóhùn aṣọ pẹ̀lú èèyàn ó ti bẹ̀rẹ̀ sí ní ro aburú sí pípọn atúfọ̀ rẹ̀ fún kílò tó má àhúdùbí lẹ́ẹ̀ ẹ̀wọ̀n tó máa rí bẹ́ẹ̀ wọ́n èsè èèyàn tó dáa wọ́n èsè èèyàn tó dáa ọlọ́run bó sì fẹ́ kájẹ́ bẹ́ẹ̀ tó ọkàn wa gbọ́dọ̀ free síra wa olórí tọ́lọ̀ ń ṣe fóònù tọ́ bẹ́ẹ̀ náà ní irú àwọn òkú tí wọ́n wú jáde àwọn náà lè wádìí kí lẹ́ mọ̀ ń pa bàbá kí lẹ́ mọ̀ ń pa màmá eléyìí tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ fojú di ẹnì kankan bọ́yí ẹni tí wọ́n ń wò ike ẹ̀ àti wù àlùjọ ní eléyìí sọ̀rọ̀ lómi bí ó sì máa tẹ́ra rẹ̀ jẹ́nu tó bá wá wú láti fi sáà lùjẹ́ nà kí lọ fẹ́ ṣe fọ́lọ̀ àwọn tí wọ́n sì ń wò wípé ní kọ́yákọ́yá àwọn ní ọ̀kọ̀ọ̀kọ́ pé òwe tíkẹ́ẹ̀tì àlìjánà fún wọ́n bá fà wọ́n sẹ́yìn sẹ́yìn wọ́n tún fà wọ́n sẹ́yìn wípé akhiruhum haythu akharahumullah gẹ́gẹ́ bí àwọn obìnrin wípé akhiruhunna haythu akharahumullah ẹ fà wọ́n sẹ́yìn ibi tọ́lọ́ ń fà wọ́n sí. so nítorí ẹ wala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ọlọ́run mẹ́rin ti ń bẹ̀rù tó agbọ́n abẹ́rẹ́ jẹ́ amójútó èèyàn lè wádìí ó lè jẹ́ pé wà kan ní ẹrú ọlọ́run ní yàtọ̀ sí pé mójútó gbogbo tó wà ní islam tọ́lọ̀ fi sànù rẹ̀ bá wọn. ẹni tí a wá rí tí wọ́n gbé jáde bẹ́ẹ̀ tí nǹkan kò sára rẹ̀ tá a sì wádìí bá rí pé káfíìrù ni àbí káfíìrọ̀ tọ́lù eléyìí lábẹ́ òfin ṣẹ̀ríà à ń pè ní kíni alistidraj ẹ̀dẹ́ lọ́lọ́run fi ṣe o torí kẹ́lòmíì ti ń ṣe kúfúrú kó lè bá kọ̀tán wọ́n ní kúfúrú tá ń ṣe iná ni e, eléyìí ọ̀dà òun mélòó lòun nínú àwọn yòókù ẹ máa wù ìṣó. ẹ̀kọ́ ọ tí bá wù débi kan àwọn ó tó bá wọn tó bá wọn tó bá wọn àbí ni so àmọ́ lọ́n tó bá fẹ́ kéèyàn ó ṣìnà yóò fi sábàbí lélẹ̀ tó bá fẹ́ kéèyàn ó mọ̀nà yóò fi lélẹ̀ ọlọ́run kó jẹ́ káwọn so eléyìí bákan méjì wọ́n ẹnìkan bẹ́ẹ̀ náà wọ́n ní nílùú Unaiza tí í ṣe ìlú Sheikh Ibn Uthaymin wọ́n ní títì náà ni wọ́n ń ṣe so títì tí wọ́n ń ṣe ọwọ́ àgbà orí tẹ̀kàn ìjọba ní láti pàkíyèsí pé káwọn èèyàn kí wọ́n ṣèrànlọ́wọ́ láti wá tú àwọn sàárè yẹn wò nítorí bá ṣẹ́kù nínú ara òkú kọ̀ọ̀kan wọ́n wọn kó wọn lọ sórí tẹ̀mí tíjọba fà kalẹ̀ so ọ̀rọ̀ pé wàá dókù rẹ̀ mọ̀ sẹlẹ̀ nílùú Islam ẹ̀hẹ́n o lè fòkúta sàmì síbẹ̀ ṣùgbọ́n irú òkúta yanjú tí wọ́n gbé bẹ̀ lèmi náà gbé síbi òkúta mi O sì gbọ́dọ̀ kọ́ nǹkan kan sórí ẹ̀ tún gbọ́dọ̀ kún lọ́dà fáwọn ọ̀lẹ́lá sí pé kò lè ẹ wá ṣèrànlọ́wọ́ láti kó àwọn wà nínú àwọn sàárè yìí ló lè jẹ́ta bá sọ wọ́n máa ń wá wọ́n wú àwọn òkú yìí wọ́n ní wọ́n wú òkú kan tó yẹ kó ti kú láti ọdún gbọ́ọ̀rọ̀ kò sí nǹkan kan tó ṣe ara rẹ̀ ìgbà tá tó fọwọ́ ba aṣọ funfun tí ń bẹ lára rẹ̀ lè ọ̀jẹ́ wọ́n ní àwọn ẹni tí wọ́n gbé yún wọ́n sì ń fọwọ́ wọn fódìdí ọ̀sẹ̀ kan lọ́fíndàl misk tí wọ́n fi sí òkú yẹn lára òkú lọ́wọ́ wọn so láti ọdún gbọ́ọ̀rọ̀ tó ti kú pẹ̀lẹ́ ìtumọ̀ pé fadlullah yu'tihi man yasha àjùlọ ọlọ́run ni tó máa ń fẹ́ ni tó bá fẹ́ ṣùgbọ́n àwa ti mà gbígbé àlìjẹ́nà àti dáadáa ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run wọn kì í rí ibi tẹ́mẹ̀nì pé mọ̀ ọ́ràn kan mọ̀ ọ́ràn kan lásán wọn kì í rí pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n li mithli hadha falya'malil 'amilun tá a bá rí irú àwọn eléyìí káwọn náà tara rẹ̀ ká múra torí tiwa náà ń bọ̀ ìwà náà ń bọ̀ àṣekágbá ló sì jà èyí tá a sì gbẹ̀yìn ló jà sòkè yóò sì mọ̀ yìí pé kò sí bá a ṣe sọ̀kù tó lọ sókè róró títí bọ́lá pẹ́ títí ńkọ́ ilẹ̀ náà ní ẹni pé kò sí tàbí ṣùgbọ́n àkùnjọ kan náà ṣùgbọ́n ikùnù a ti mọ̀ pé ń bọ̀ ìwádìí kàlẹ́ńdà àgbáwo ní òde kọ́ lọ́jà ṣùgbọ́n kí là ń ṣe é lẹ̀ nípa lẹ̀mọ́dé ìyàní tó béèrè pé jọ oníjọ́ gbé ndàlù kìí àmì ẹ̀nìjà nàbì sọlá àṣìlẹ̀ kí ló ṣe ń palẹ̀ má dé. náà nìyẹn nìkan pé njò lọ pọ́sibù kí n kú ọlọ́run nìkan tó téèyàn kú àbí ni kí ló ṣe la ṣe tó eléyìí nìkan béèrè ńlá tó ní kálukú wa mójútó torí pé kò sí bá a ṣe lè pẹ́ tó kan ó sì wá nu súnà Ànábì sallallahu alayhi wa sallam nínú àwọn ẹni tí wọ́n kábàámà bí ọ̀gbìn dàrú kìyàm kábàámà wọn sì pọ̀ kọ́ lọ́n dákun kọ́ sànù wa òun náà làwọn ẹni tí wọ́n nímà fẹ́ kí wọ́n kó àwọn èèyàn ní dáadáa wọ́n wá rí àwọn èèyàn tí wọ́n tara dáadáa tí wọ́n kọ́ wọn táwọn ń lo àlìjánà ẹni tí wọ́n kọ́ wọn dáadáa wọn wá nílò àlìjánà a'udhu billah sẹ́mi kọ́ bàá máa ń wàlá àbámà ni tí ò sábàámà lẹ́yìn rẹ̀ ìwọ kọ́nyà ní n tó lò tó fi wà lìjẹ́nà wọ́n wàá máa lò fúnra rẹ̀ tẹ̀lé ìbúrò torí atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun àwọn tá máa ń sọ fáwọn yẹn kún sí dáadáa kún sí dáadáa kún sí dáadáa ẹ̀mẹ́jẹ̀ àgbàgbé orí ara wa ẹ̀mẹ́jẹ̀ àgbàgbé orí ara wa nítorí pé àwa là ń kà àwa là ń túmọ̀ rẹ̀ là ń tọ́ka sí ń tọ́tọ́ka sí kí lọ́ wa dé tó fi gbogbo ló sí má sì ti wá ọlọ. tọ́ eléyìí àkọ́kọ́ nù nínú àwọn tó tún ń àmà ó lẹ́ni tí ọlọ́run fún lówó ó ní owó ṣùgbọ́n ó kùnà láti ra àlìjẹ́nà fúnra rẹ̀ lọ. yóò wá rí nínú àwọn ọmọ rẹ̀ tó jogún dúkìá táwọn ti ara dúkìá tó fi sílẹ̀ sáyé ra àlìjánà ohun sì ra àlìjánà lọ a àbámà ńlá ni àbámà ńlá ni ó jẹ fún tó bá jọ ọgbìn àlùkìyà torí ẹ nítọ́lọ́run bá fún wa lówó rí ẹ jẹ́ ká tètè lò ó láti fi wá dáadáa tàlùkìyà ẹlẹ́jà àgbàgbé pé gbogbo tilé ayé ìkùsùbí tá a kò lọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọ̀dẹ̀ lásán là ń ṣe nílé ayé à ń sọ di owó fáwọn tí wọ́n gbà nítorí pé mo lówó nìsín mi jẹun tó dáa mo lówó èmi ìwọṣọ tó dáa mo lówó gbogbo ibi tí ò mọ́ máa lò sí mo lówó gbogbo nǹkan burúkú lòun máa fi lọ́kùn rẹ̀ ẹ̀dá kò sóró àǹfààní owó kò ráǹfààní rẹ̀ tọ́ba à ń kò túmọ̀ sí kọ́ máa nánà pa ọ́ kọ́ la taj'al yadaka maghlulatan ila 'unuqika wa la tabsutha kullal basti ọ gbọ́dọ̀ fi ọwọ́ rẹ fún ọrùn ara rẹ kó wá ya kún burúkú ó sì gbọ́dọ̀ ya láyà tán kó wá ya pa so ìwọ̀ntúnwọ̀nsì tí wọ́n lọ sí wa nù hadith wípé ma'ala man iqtasad gbogbo ẹni tí ó bá ń lo ìwọ̀ntúnwọ̀nsì nínú ètò kánáwó nítorí wọ́n máa ń lo economic is economic down kan sùkú o tó bá ń lo economic tí wọn máa nánakúnà tí ó sì yá hun anábì ní kò ní tó ṣì sallallahu alayhi wa sallam tó ń torí dé lẹ́yìn ikú tí kálukú náà wà wa man lam yamut bis-sayfi mata bi-ghayrihi tanawwa'at al-asbab wal-mawtu wahid ẹni tí wọn bá bẹ́ lórí pẹ̀lú dà ó lè gbọ́dọ̀ mí kù ọ̀nà tí kálukú ọgbà kú lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n àkùnà ni so ṣùgbọ́n ikú yìí kó ti ṣe bàyàn lẹ́rù tó ọlọ́run tó wáá fi nǹkan kan tì í tó jẹ́ kí ó di nǹkan ẹ̀rù jẹjẹ ó ní pé àmọ́jọ́ ti ń bọ̀ ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ nítorí hikima ni nínú hikima yìí ni pé nígbà tí mi ọmọ wa títì mi ń bọ̀ tí wọn náà ọmọ wa títì ẹ ń bọ̀ adékòjò ojúmọ́ àmọ́ ọbẹ̀ nù palẹ̀mọ́ gbàtílẹ̀ mọ́ wa àní retí pé bóyá lẹ̀ lè ṣùgbọ́n wa láyé tẹbíjọ́ kan tá lọ náà ó lè jẹ́ pé ọ̀sán láàrì àní rálẹ̀ tílẹ̀ bá sì sú wa láyé kámánì ti pa á da ọ̀ torí pé níjọ́ tá a bá kú náà ó lè jẹ́ pálẹ̀ ẹjọ́ nìkan láàrì àníra ara ọjọ́ kejì so bẹ́ẹ̀ náà sì lọ́jọ́ kan náà ni ó dé so àǹfààní tó wà ní ilé yẹn ni pé ìgbà tó ní kálukú ò ti mọ̀gbà tí ó dé kò sí déètì tó wà lákọọ́lẹ̀ ajẹ́ pé wọ gbogbo àkókò gbogbo ìṣẹ́jú nínú ìgbésí ayé wa dáadáa náà láàmà sí tọ́lọ́ náà láàmà sí tànàbí sallallahu náà láàmà tẹ̀lé ìní ò jẹ́ kí àbámọ̀ wa ń kọ́pọ̀ níjọ́ tá a bá lọ àmọ́ kò sẹ́ni náà tí ó kú nu àfikọ́ kábàámọ̀ bá jẹ́ múmìnì ó bá jẹ́ káfìrí kálukú kábàámọ̀ àbámọ̀ múmìnì tí mo bá mọ̀ kó ni ní bá ń bọ̀ ni bá sàlékún dáadáa àbámọ̀ káfìrí tèmi náà bá mọ̀ ni bá ti gba Islam so àbámọ̀ ti múmìnì ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ ti káfìrí náà aleykum salaam èèyàn fúnra èèyàn lèèyàn sọ ohun ọ̀sọ́. oníbèrè ní bá a ti ṣe mọ̀ pé owó ilé ọ̀dà séèyàn wá lè sọ fún ẹni tó fẹ́ yáyàn lówó pé tọ̀ dípò one million tó fẹ́ yá mi o inshallah one point three ni màá fi fún ẹ. ìgbà tí wọ́n ti sọ bẹ́ẹ̀ ó ti délé ìgbà tó ti sọ bẹ́ẹ̀ ó ti délé òun náà yóò sì yá ọ on that condition tó fi léra rẹ lórí ni torí pé èlé ó lè wáyé látọ̀dọ̀ ẹni tó fẹ́ yáyàn ló kó fi ebá èlé eléyìí lọ́pọ̀ jù nítorí pé ẹni tó yáyàn lówó ó lè kápọ́ wò pé òwò lèmi ń ṣe ìgbà tó sì jẹ́ pé ni mò ń ṣe so a máa tàtà jèrè ni kò sẹ́ni tó fẹ́ tàtà sọ́ọ̀tì ṣùgbọ́n náà wọ́n bá lòun ṣe léwọ̀n eléyìí ò ń ṣe léwọ̀ ìwọ fúnra ara rẹ lọ wá lọ fẹnu dálẹ̀ torí pé ọfẹ forí rù ọsọ yìí pé tọ wàá fi yé báyìí lè haram ni rìbá ni nínú òfin ọlọ jíkó yẹ ọ ní one million yẹn kọ wá mú lọ kò sì séèlè kò sí kan ọmọ ṣàdúrà fún àsìkò tó wá sanwó sí ètò wa kó one million rẹ fún ó ní ẹ̀ka ó pé wọ́n ló pé ọlọ́sàn ọ̀nà lẹ́sàn rẹ̀ wọ́n bá ké bẹ́ẹ̀ ni gbogbo ẹni téèyàn bá yá lówó máa ṣe ni yóò mọ̀ wúyàn lórí láti yá yàn lówó lọ́ba tún kọ́ bá kú lọ́wọ́ nítọ̀ ẹgbà three hundred thousand yìí mo bùn yín kì í sàrámù ní òfin ẹ̀sìn Islam àbí òye torí pé kì í ṣe condition not from you and not from him so tó bá ṣẹlẹ̀ báwọn kò sí rìbá nínú ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ó lé mi ni mo dáa jù lẹ́ni tí máa san gbèsè fẹ́ni tó bá yá mi lówó àbí yá mi ní kankan wọ́n ṣe ìwádìí pé ànábì ọ̀yá owó kan lọ́dọ̀ ẹnìkan kò yá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àyàfi kó san èyí tó dáa jùlọ fẹ́ni tó yá lọ́dọ̀ rẹ̀ but not under condition fèlè ìtaba ti lè mójútó kò sí wàhálà náà maaleykum salaam. lórí ọ̀rọ̀ ìṣẹ́sọ́lẹ̀ kan tí ó jẹ́ pé wọ́n ti ń wò kúrò níbi tẹ́kọ̀ọ́ sórí bẹ́ẹ̀ ǹjẹ́ ó tún lẹ́tọ̀ọ́ kí wọ́n tún kí sùúrù kú bẹ́ẹ̀ lára wọ́n tún lọ sí padà náà ìbéèrè yìí náà tún jẹ yọ nígbà tí wọ́n ń ṣe títí wọ́n fẹ́ẹ́ ṣe títì <laughs> torí pé àwọn ẹni tí wọ́n ń gbó wọ́n ń wò kú wọn wọ́n ní à ah, ó láti á ṣe sí ìsìnkú àtúntún sọ láti ṣe sókùlà rárá o ó ti parí ẹyọ kan tẹ́ ti ṣe náà níjọ́ tẹ́ ti sìn. ẹ gbe gbé ní ìsìn ẹ tún lọ gbé sí ìtẹ́mi sẹ́wọ̀n pé mùsùlùmí ẹ̀mí ń bẹ lára àbẹ́mi ti bọ́ lára ẹni àpọ́nlé ni ẹ gbọ́dọ̀ kan kódà kó pé egun kan lára rẹ̀ sẹ́kù gbàtò fi sínú aṣọ funfun ni tààtù lọ sí. ànábì sallallahu nínú kan wọ́n nílẹ̀ ọ̀jẹ̀ gbogbo ara ẹni tó bá ti kú tọ́lọ̀ ń bá ọjà àjìbò zanab yẹn ibi tí egun ẹ̀yìn tán sí níbi gbóòrò tọ́tán sí ànábì nílò òní jẹ títí tí ìdíjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam òun náà lọ́lọ́wọ́ bọ́ wàá pàṣẹ fún pé kí gbogbo ó tún dẹ̀yàn padà so ló fi jẹ́ pé ńgbà tí kálukú bá tún dìde ìwọ ìwọ náà ni tó bá ti dìde ńjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam tó bá ń pè àyè bá wà téèyàn ọba rojú hmm? wú ọmọ àkàrẹ kékeré ìwọ sẹ́mi ibi tọ́lọ̀ ti sọ banana o ẹ́ bọ́ọ̀lù ti sọ. bala na ala banana ìgbà tí ìyá ń rò yìí tó ń bá ti kú ó sì dùn padà. ọlọ́wà ni à ọ̀rọ̀ orí bó ṣe lérò á dọ̀ ọ́ padà á wàá tó jẹ́ kíkọ ọmọdérín rẹ kó rí bó ti ṣe rí láyò àwọn olùmọ́ni tó bá fẹ́ mọ sí lágbájá rẹ wà àbí òye òbù rẹ wà ọmọ àkàtẹ́ wò náà ni àbí òye wa <laughs> òkàlùkù náà lè wo tiẹ̀ nígbà tílẹ̀ bá dá wọ́n ní bẹ́ẹ̀ nìyẹn tí máa ń mọ sí èèyàn bíútì àbí òbíútì ìbá àjọpin kìbá àjọbìn tẹ́ bá ti wọ́ máa ká yìí ibi tẹ́ ti máa mànà. òtúmọ̀ sí pé ọ̀sán kókó mi ọ̀sán àwọ̀wọ́ rẹ o. so eléyìí ọlọ́run bá tọ́ka sí ọlọ́run bá wa tọ́ka sí nítorí wípé ọlọ́run fi hàn wá pé tó wẹ́ jù lára yín kan padà ọba tó tó pilẹ̀ dá wa nígbà tá a sì. tí ò ṣòro fún ṣé àti dá wa padà wá ní ó ṣòro nàám ní ìsìn tó máa bi wá léèrè béèrè nínú ìdánwò ìbéèrè yẹn wọ́n fún wa ní wákàtí márùn àwa ronú asá kíráàkì gbogbo ń tá kíráàkì jáde tọ́ ọ̀nìtọ́ asáàrí kankan so àwọn tó wá ṣe invigilation wa ni ah ẹjọ́ gbogbo ẹ̀yin mẹ́ta wá sí ìdánwò ìbọ̀lẹ́ wà gbogbo bá ẹ̀sì ṣètọ́sẹ̀ kan wọn á ní sẹ́ẹ̀ máa ń tún ṣẹlẹ̀ ẹjọ́ àfẹ́ kí àwọn authority ọmọ ti ń lọ but eh, àsìkò tí à ń gbé ìwé ìdánwò yín lọ lé òjò pa ọlọ́run ní lójú ọ̀pá àwọn ìdánwò wọn á lójú pa pé ehm, ní tó sì wàá nú ẹ nísìnyí ẹjọ́ ẹ tún dánwò yẹn pọ̀ ṣé ẹ̀yin gbé ìwọlé ń jọ́tẹ̀ pọ̀ ni ẹ bẹ́ẹ̀ gbé ìwọlé. ètò mi fẹ́ fàyọ̀ ń bẹ̀ ọ́ ètò mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ọ́ ẹ ṣe sùúrù ètò mo fẹ́ fàyọ̀ ni pé ìgbà tá a kọ́kọ́ jókòó fún ìdánwò àmọ́ tí wọ́n bí wa ọlọ́run sì ràn wá lọ́wọ́ akójáde akọ́ àwọn ohun tí wọ́n ṣe invigilation á sọ pé ẹ ní ìsìn wà á gbé pẹ́ẹ́nì ẹ̀ dáadáa ni lọ́wọ́ máa kọ́ pé yẹ́s àbí ẹ̀kọ́ ni àti wọ́n bá jẹ́ bẹ́ẹ̀ ó túmọ̀ sí kò serious ni. tó nítorí di eléyìí ṣé ọlọ́run tó dá wa nígbà tí kò sí kan tó fi wá jọ tó fi wá wé tó sì pilẹ̀ dá wa ńgbà tá a jẹ́ nǹkan kan tó náà ni ọ̀hádìí lè dá wa padà torí pé àti tàlà kọ̀kọ́ àti tìparí kò sí torí ẹ̀ lọ́lọ́run fi ń sọ pé à kó ọ̀rọ̀ kọjá gbogbo ṣe lérò àlọ́ máa ká ọmọdéré rẹ̀ á padà bó ti ṣe wà gángan ìyàtọ̀ tó ń jọ ni pé ẹni tó ti dàgbà tó nǹkan ẹni ti dàgbà púpọ̀ gbogbo wọn pátá di kankan náà á jẹ́ láàrin ọgbọ̀n ọdún lé gbogbo wa wà torí ìyà agbére kése níná fáwọn ọmọ iná tó bá jẹ́ kùfà ọlọ́run mẹ́jọ tọ́ sí wa. ṣùgbọ́n mumin muslim tó bá ní pàṣẹṣe bá gbé wọn náà àwọn eléyìí wọn ò ní ma bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbére kése wọ́n jìyà ń bẹ̀ dìgbà kan ni tọ́nà ọ̀bẹ ìṣàforíjì fún wa. torí ẹ̀ náà láti sọ pé ẹni tó bá ti kú mùsùlùmí kú oríire kọ́dà kó sì kọ́kọ́kọ́ wọ náà ọlọ́run mẹ́jọ tọ́ sí wa o àmọ́ kú oríire yàtọ̀ sẹ́ni tó bá kún káfíìn pé gbẹ̀ǹ tó bá kún kèfèrí kò ní rọ́nà gbà. alladhina alladhina amanu wa lam yalbisu imanahum bi dhulm ulaika lahumul amn wa hum muhtadun ulaika lahumul amn àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí o sì lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ mọ́ ìsàbòsí àbòsí ń bẹ̀ yẹn oníṣẹ́rù inna shirka la zulmun azim ulaika lahumul amn àwọn ìbàlẹ̀ ọkàn ọbẹ̀ fún ọ àwọn olùmọ́ni láyé àti lọ́run torí àwọn sọ pé kò sílùú tí wọ́n ti apply tawhid tí ìbàlẹ̀ ọkàn sí mbẹ̀ láyé ń bí sì wà ní ìbàlẹ̀ ọkàn tó bá dijọ́ gbé ndàlù kìyàmù pé wọ́n lẹ́bọ̀ lẹ́rù wa ulaika humul muhtadun àwọn náà lẹni tí ó sì mànà wọn ni láyé àti lọ́la ok rò pa àwọn wo ni máa gáàdì wa la ilaha illallah àwọn olùmọ́ni àwọn ẹni tí shirk pẹ̀lú wọn àwọn ọmọ àjọ kan nínú wọn naam aleykum mọ̀nbọ̀nà ẹ lórí ìbéèrè tẹ̀lé àkọ́kọ́ tó wáá pé sátún ṣe sọ láti sùn wọn lára ìbéèrè kan tún wà níṣẹ́ òkúkú lẹ́kọ̀ọ́ wọ́n sọ pé àwọn fẹ́ lọ sí lábẹ́kúta lọ́jọ́ pé mùsùlùmí bí tó bá kú sí náà lọ́ọ́ ẹ̀ka ṣinṣi àwọn sáyẹ̀ àwọn fẹ́ gbé lábẹ́kúta bó ṣe wá kúta ìkú yẹn àwọn jẹ́mẹ́ẹ̀ tí máa ń ṣe sọ láti pẹ̀lú wọn lábẹ́kúta wọn láwọn ò ṣe sọ láti sí lára ìjẹ́ tá a bá gbé dábẹ́kúta sátúntún sọ láti mí ìṣesí lára àbá ní túnṣe tá ìgbà tí ṣe sọ láti sí lára lẹ́kọ̀ọ́ tó ń bá ń gbé dábẹ́kúta ṣé wọ́n tuntun sọ láti ṣe sí lára àbí wọ́n ní túnṣe àkọ́kọ́ sí ìtàn ṣe sí lẹ́kọ̀ọ́ náà sọ yẹ èyí tó yẹ kí wọ́n ṣe ní pé kí wọ́n lọ lára títí tí wọ́n débi tí wọ́n ti fẹ́ sí nígbà tí ẹ bá gbé débi tí wọ́n ti fẹ́ sí lẹ́wàá ṣe sọ láti sí lára ẹ gbé lọ sórí tẹ́ẹ̀ èsì pé ẹ ṣe sọ láti láṣẹ lẹ kó tó dìgbà tẹ fẹ́ sí nígbà tẹ bá délùú tẹ ti fẹ́ sí lẹsẹ sọ láti sí lára náà. kí ló fà tí o fi pọ́sẹ̀ kan mọ́ yín lọ́wọ́ ẹ̀ mọ̀gbà tẹ́ pò ẹ̀ tí lọ síbì kan téèyàn ọ̀ma ìgbà tí ó kú ńbẹ̀ ní pàtó òfin ọlọ́run dá lórí wípé títí tí ó fi kú ńbẹ̀ ńkọ́ kí ọmọ kí kọ́sù ṣùgbọ́n màá tẹ́ ń sọ kọ́sùrù yẹn ó túmọ̀ sí pé kí wọ́n máa pè fún sọ̀dá àti hayya ala kó a máa kọ́sùrù nù yàrá sọmọkẹ́ àti wà tèmi náà ni wọ́n jọ ń pè àbí òye wa ṣùgbọ́n tí wọ́n bá dé masjid àǹfààní ń bẹ tí wọ́n máa gbọ́ ọ láyè pé kó o síwájú sọ̀lá àti torí pé orin àjò ni torí kí súnà yẹn mọ̀ bá parun tí o bá ti sálámà tí àwọn sì pé sọlá ti tiwa o ò fààyè rẹ̀ lẹ̀ fún ọ irú sọlá ti tí ìmáàmù bá ṣe nìwọ náà ń kọ́ lọ gbọ́dọ̀ sí kéde pé tó bá ti kírọ́kà méjì lọ́wọ́ àjókòó kalẹ̀ lọ́wọ́ sàtáyà ẹni ẹ because ẹ ti rí bi tí máàmù ti máa sálámà síwájú ìmáàmù sẹ́yìn ti rí ọwọ́ àdáadáa mọ̀nà bí ibo. ẹ náà kéde ẹsẹ ti bí mọ ń sọ pé nù sẹríà ẹ torí pé ẹni tó ṣéun ní tó náà fẹ́ fi sẹ̀rí ni àmọ́ orí tiẹ̀ níbi ibo làkòsè sòrò jọ aláǹsọ eh, wípé ìbólẹ màánu sẹríà tí máàmù ti sálámà ṣáájú ìmáàmù. òun náà ni sọ̀láàtúl khawf sọ̀láàtúl khawf sọ̀láàtì tá a máa ń ṣe lásìkò bẹ̀rù lójú ogun ẹ̀kọ́ ló ń pa ànábì sallallahu alaihi wasallam láti ẹ̀kọ́ kó pé àwọn ọmọ ogun sí méjì káwọn kan wá tò lẹ́yìn rẹ̀ àwọn tó wá tò lẹ́yìn rẹ̀ ń àwọn kìrákà kan pẹ̀lú imam sẹ́mi pé kọ́sùrù tẹ́lẹ̀ náà àkọ́kọ́ ìdẹ̀kùn tó wá fún ọ wá ní nítorí ìbẹ̀rù àti ìrìn àjò arìnrìn àjò lọ síbi tá a ti fẹ́ jagun lójú ogun ló sì gbé wa jáde ẹ̀ọ́kẹ́ bẹ̀rù kan ò sí tó ju ogun lọ. tọ́ gbogbo àwọn sọ̀lẹ̀ wà tó ajẹ́rẹ́kà mẹ́rin mẹ́rin ọlọ́run ní kẹ́kí méjì méjì méjì méjì. ìgbà tí àwọn ìbá ń ṣeraka kan fáwọn kan àwọn kò dojú kọ àwọn ọ̀tá. tẹ́lẹ̀ ìbá tó wá kíraka kan tán ànábì àbí kó dìde dúró láì máa bá sọ láti lọ́n tiẹ̀. àwọn sàábé tí wọ́n bá rákà tán kí rákà kan yẹn kálukú ó tún dìde láyé tiẹ̀ láti mú rákà kan tó kù wá. ìgbà tó máa mú rákà kan tó kù wá yẹn wọ́n sàtáyà wọ́n sálámà. bàtàlẹ̀ ìgbà fura pé kálukú ti sálámà tó lọ dí àyè táwọn ẹni tó wà wájú ọ̀tá dí. ẹ̀yìn ìgbà náà ànábì ọ̀wà máa bá rákà kejì lọ àwọn tí lọ àtòsẹ́yìn rẹ̀ láti pé káwọn náà bá rákà kan. so ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam bá wá sí bẹ́ẹ̀ yóò wá jókòó títí tí ó fi rí i pé àwọn náà parí rákà kan yìí wọ́n jókòó yóò wá sàtáyà yóò wá sálámà ẹ̀yìn ìgbà náà làwọn náà wá sálámà àmọ́ àwọn àtàkọ́kọ́ ti kọ́kọ́ sí kínni wọ́n ti sálámà ṣáájú ìmáà eléyìí bẹ́ẹ̀ náà rí táwọn olùmọ̀ fi tọ́ka sí pé ọ̀ranyàn ni ká ṣe sọ láti ń jàmá àsìkò ogun nù ni wọn ò fún wa ní excuse lópin ìgbà táyè bá ń bẹ láti ṣe bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n bá tún sáyè fa in khiftum farijalan aw rukbana tí bẹ́ẹ̀rù bá pọ̀ ajẹ́pẹ́ ẹ máa ṣe sọ́láàt lẹ́ni tí ń rìn lọ àbí ẹ máa ṣe sọ́láàt lẹ́ni tó wà lórí ẹṣin ẹ máa ṣe sọ́láàt lẹ́ni tó wà nù bàálù ẹ máa ṣe sọ́láàt lẹ́ni tó wà nù táǹkà bó bá ṣe gbà. torí kẹ̀kẹ́ má kù ẹ̀yin lẹ́yìn jagun kẹ́sì ọlọ́run ò lè ga àríwẹ̀ ni kẹ́yìn tó má lọ kúkú jífà rẹ àmọ́ kọ́ wá kí sọ̀láàtì jàmáà tó bá jọkùnrin kí ni ìdájọ́ rẹ̀ wájib. tó ń bẹ̀ yẹn á salama i pé wọ́n sálámà síwájú imam àwọn ẹni àkọ́kọ́ yìí síbẹ̀ náà lẹ́nìkan á lè ṣe níìsín wípé nítorí wípé òun jẹ́ musafir ó kíráka méjì lẹ́yìn imam imam ó sì kíráka mẹ́rin ó kàn jókòó sálámà ló dìde rárá o eléyìí ọ̀rọ̀ àwọn àwọn àbọ̀hìríyà náà sọ bẹ́ẹ̀ wọ́n ní rákà méjì náà ní rákà méjì náà ní ọba tó lẹ́yìn ẹni tí ń bẹ nílé ọba ti kí méjì ọ̀sálámà tiẹ̀ járe kọ̀tọ́ kọ̀tọ́. ìbéèrè kan sọ wá tẹ́lẹ̀ máa ń ṣe ní ìsìn pé sẹ́ mo kí sọ̀láàtì magrib lẹ́yìn àwọn tí wọ́n ń kí ìṣà. a sọ pé kò burú tó bá jẹ́ pé o bá nídìí pàtàkì tó mú ọmọ ti kí magrib bí oorun bí ìgbàgbé oorun àbí gbàgbé ló mú ọ ǹjẹ́ nígbà tí ìmáàmù bá kí rákà ẹlẹ́kẹta tí í ṣe rákà ti parí tiẹ̀ ṣé wàá jókòó dúró dé ni títí tí ìkẹlẹ̀ kẹrin tiẹ̀ máa ṣàtáyà kí wọn náà máa ṣàtáyà kó fi sálámà pẹ̀lú ẹ̀ àbọ̀ sálámà síwájú kó tó sálámà ọ̀rọ̀ oríṣi méjì lọ́wọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n ètò dáa jù ni pé kó o ṣe sùúrù títí tí ìmáàmù fi ṣàtáyà tí ó sálámà kí wọn náà wá sálámà ó ní òun fẹ́ fi òpó kan òun fẹ́ fi sọ ẹyẹ méjì ni òun fẹ́ sálámà kó òun tún báraka kan nù ìṣá ẹ̀ kò sáàyè rẹ̀ kò sí àyè rẹ̀ náà aleykum salaam. ó ní bèrè bèrè pé tí òun bá fún ẹnìkan ní owó láti òun sí ìlú lédè kìí ṣe haram fún òun gba èrè lọ́dọ̀ ìyẹn. ẹ kìí ṣe haram lópin ìgbà tó o bá ti pé iye báyìí lọ́ọ́ máa fún mi lọ́sọ̀ọ̀sẹ̀ sọ̀rọ̀ pọ̀pọ̀lọpọ̀ afúnilówó fi ṣòwò ìjà wọn máa ń ṣe ni pé wàá máa fún mi níye báyìí upon all one thousand wàá máa fún mi ní fifty fifty naira lọ́sọ̀ọ̀sẹ̀ hundred hundred naira lóṣooṣù lápèjúwe ṣe eléyìí ọ̀tọ̀ ní ẹ̀sìn Islam owó èlé lọ́ngbà ṣé wọ́n mọ̀ bọ́tà tàjèrè àbátà ṣòfò kò sí ètò ọmọ pọ́ ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n sá ti ní mo ti kówó fún ẹ o wàá máa fún mi lérè báńkì ni wọ́n náà nù bàbá olùgbowó èlé ni ọ̀nù nítorí kẹsẹ ni wọ́n pè ní almudaraba nínú ṣẹ̀ríà almudaraba ni wípé èmi mo gbówó wá èmi ò mówó ṣe ìwọ tí mo gbówó fún ò lówó àmọ́ ò mówó ṣe kátàrà eléyìí ká fi kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ lówó tọkàn kó pamọ́ lé títí kan fi ń jẹwó kọ̀mọ́ntì máa ń fowó ṣe wọ́n á fọ́ pódà sówó pé kíkọ́ wọn bá mú ẹ̀ńpẹ́lẹ́yìn ń ṣera rẹ̀ ni nítorí ká ṣe ni kíkà wá ẹni tó mọ̀ nípa business kẹ́ni tó sì mọ̀ nípa business náà kó ṣe fọkàn tán ẹ̀yin náà ti mọ̀ pé tó tètè bọ̀ rẹ́ jẹ́ nàìjíríà wa yìí ni kíni owó ni ìmánì ò débẹ̀ tòtọ́ bá wà lẹ́ni tó lè gbàgbọ́ ìwé gbowó kalẹ̀ tó ń bá gbowó yẹn lọ́wọ́ rẹ̀ ẹ wọn kí ni ọ̀ máa fi rà kí ni ọ̀ máa fi tà onólè experience yóò sọ fún ọ tó bá tẹ́ ọ kò gbọ́dọ̀ fi ra nǹkan míì torí níjọ́ tó bá ti lè mú owó yẹn lọ sídìí nǹkan míì tó fò bá ti lè sí owó oní òfòrífà màálù ni wọ́n máa fi rà ni wọ́n máa fi tà níjọ́ tó bá ti lè kó lọ sídìí ògúnfe orúkọ ewúrẹ́ tó bá já sófò ta ni òfòrífà oní òfòrífà torí kìí ṣe ń tàjọ fẹnu kò lé lórí nu ẹ sọ fún ẹni aṣọ bọ́sí kọ̀rọ̀kọ̀ yẹ̀wò ẹni kọ́ máa fowó yìí rà kọ́ máa fi tà wọ́n lọ fi ra bàtà bọ́síkọ̀rọ̀kọ̀ yẹ̀wò sẹ́nu tó ròyìn kan pa wọ́n pọ̀ bọ́síkọ̀rọ̀kọ̀ yẹ̀wò so ṣùgbọ́n aṣọ ni wọ́n pè fún kí ló ń rà ní ìsìn ọwọ́ ajá sófò tàbí òfòrífà ẹni tẹ́ kówó fún òní òfòrífà ọ̀sẹ́ ni kẹ́ ẹ máa tíráàbù o tẹ́ máa ń lọ rajà ọ̀sẹ́ ni kẹ́ ẹ tíráàbù tẹ́ máa ń kọjá abọ́ ọwọ́ àfòrí tíráàbù wọ́n máa gbowó lọ́wọ́ ẹ̀ tàbí òfòrífà òní òfòrífà pẹ̀lú ìjẹ́bù ṣe jẹ́ ìyẹn ni pé ọgbọ́dọ̀ dúró ti àwọn condition tó lówó bá fi sílẹ̀ tí ó bá ti takùtọ̀ lọ. tọ́ ẹ wàá jọ sọ ike a máa ṣe ṣírò kò bá àjọ sọ́sù kò bá àjọ dọ́ọdún bó bá ṣe tẹ́yìn lọ́rùn á wo ojú owó ṣé ojú owó yìí ti pé lówó àbí ń bẹ lọ́jà ojú owó tó kó fún ọjọ́ one million naira sẹ́yìn àtọ́ta jàǹtọ́ rà tọ́ta tọ́ rà sí alẹ́ rí one million cash ní ìsìn àbá lè rí àbí ojú owó yẹn ń bẹ lọ́jà tó fowó rà kò tí ì dowó ìyapa wà láàrin àwọn olùmọ̀ ṣé àní sọ̀rọ̀ pínpín rè ṣáájú kójú owó tó dowó àbí a lè pín kó tó di pé dowó. èwo làyẹ̀ pọ̀ yẹn. kápẹ́ tó bá dowó lọ tẹ̀wọ̀n jù nítorí pé tẹ́ ẹ bá tó dowó possibility pín ó ṣòfò wà ti wá sírò pé ọwọ́ tì ọwọ́ tì kò bá mà ṣé yóò ṣe pè padà pé five hundred thousand pín yẹn á pé ti gbé lọ bí lọ wọ́n so ìdínú tó fi jẹ́ pé ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó ní ìgbà tí kápítà tá a gbé kalẹ̀ tó bá dowó gbà náà láàtò wá pẹ́ẹ́rì nítorí possibility òfò ọ̀wà gbogbo káràkátà ó lè jèrè ó lè ṣòfò ẹni tí ò bá ti fi possibility yẹn lẹ̀ ó kúkú kó rẹ̀ àpò ẹ̀sìnkú níjọ́ tó bá di pé ọ̀ tàtà jèrè lọ́wọ́ àmọ́ kígbe pé ta ló ṣe ọ́ nígbà tó jèrè ta ló ṣe ọ́ so bẹ́ẹ̀ ni káràkátà rí so eléyìí tẹ́ ẹ bá ṣe báwọn kò wá ní sínú pé mi ti mọ iye tó yẹ kí n gbà ń ara ìyàtọ̀ tó wà láàrin Islam àti báńkì nù sọ̀rọ̀ pé báńkì ní ìsọwájú one million sí ọ̀tún wọn sọ pé ten percent lọ́dún kan mo ti mọ iye tí ń gbà tọ́dún kan bá pé àbí mà so ṣùgbọ́n nu káràkátà yẹn náà mà èlò ló lè jèrè Allahu alam kí lè jófò Allahu alam ó yẹ sí ìsòfò báńkì àtẹ́gbọ́rí ọba sá ti kó fún ọkọ̀ ọjà ló ń tẹ̀ ọba jáde olè ọba ọ̀rá bó tiẹ̀ dúpẹ́ tí wọ́n ti jà sọ̀rọ̀ pé ntọ́pẹ́ <laughs> ntí wọ́n máa wínú ntí wọ́n máa wínú so ṣùgbọ́n nínú òfin Islam tó bá yẹ pé ẹni tí mo gbówó fún yẹn kò tako gbogbo àwọn mẹ́jẹ̀mú tí mo fi sílẹ̀ kò sì rìn nípasẹ̀ ibi tó wọ́n ti ṣòfò lábẹ́ òfin Ọlọ́run kò ní san kọ́bọ̀ kojú yọ o èsì tẹ́ máa fọlọ́pàá léra yín ká o ọwádìí orí kékeré sóun ńlọrọrìn nípasẹ̀ ibi tí wọ́n ti gbowó lọ́wọ́ ẹ̀ kìí sùn ló ṣe sábàbí tí òfò fi wọnú business yẹn bí sẹ́yìn àti ń jèrè náà nù tẹ́lẹ̀ ọlọ́run akọ kókó òde kò ní sakọ́bọ̀ tó tó bá pé mọ̀gbọ́n rábà yẹn la bá ń ṣe òun dà ṣùgbọ́n èyàn sọ pé ẹ̀yin ṣe bísínẹ́sì ní ìsìn ẹ̀wà lẹ́ńtà ẹni kémi ò gbowó wa mọ́ á gbowó wa ẹ wá gbowó lọ́wọ́ mi ẹ wá ní lóṣooṣù ẹ máa fún mi yé báyìí ah rìbá ni rìbá ni ó yẹ ká mọ èlò lẹ pa tèmi fi láti kàrí pé wọ́n kàn fọ́n yìí kan wọ́n fọ́n ten thousand ọmọ àdùnnú tó o bá gbọ́ pé ẹni tó gbówó fún eighty thousand ló mú ọ faraya bó ní faraya ẹ ẹ pé ta ah, ta la létí o owó tí èmi ní bá kọ́ ni tó ń torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ kó dàálẹ̀ kẹtùn sà àmánà gbọ́dọ̀ wà ibà ìlà pa ibà ìlà ná níta ná sí ni iye tó padà já séré ni iye tó já séré o ẹ sọ pé two by three lẹ́ẹ̀ma pin one by three lẹ́ẹ̀ma pin two by two lẹ́ẹ̀ma pin tó bá wọ̀ fún yín tó bá wọ̀ fún yín àmọ́ kí ni percentage yẹn jẹ́ kò sẹ́ni tó mọ ó dìgbà tẹ́ bá tó jèrè eléyìí ni wọ́n ń pè ní al mubaraba naam aleykum salaam naam mọ̀ fún kí ni iṣẹ́ ò lọ gbà sí tí fi ń dìlíbà. tí ọba pankọ sí ó lè lọ jalè owó wa. <laughs> ṣe sùúrù níṣẹ́ wọ́n sọ pé gbọ́dọ̀ máa dìlíbà one thousand lójúmọ́ lónìí ọlọ́run àná pa two thousand pàtó san one thousand fún ọ wọ́n ní kó dìlíbà ni ó sì dìlíbà one thousand bó one thousand yóò kó ọ lọ àpò rẹ̀ ìwọ ọ̀fẹ́ mà kò sí tọkàn àbí bẹ́ẹ̀ kọ́ ni so níjọ́ kejì ó sì pa two hundred sọ̀rọ̀ pé kò sí tọkàn wọ one thousand rẹ̀ ń kọ́ ọ gbọ́dọ̀ pé ó ṣe é ṣe pé nínú tàná ní ti mú eight hundred fún tòní but throughout gbogbo ọ̀sẹ̀ yìí fifty fifty naira lọ́pàá bòní ó ti lọ wá seven thousand wá fún ọ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé eléyìí ọ̀tọ̀ ìyẹn burúkú ni ọ̀nà tẹ́lẹ̀ gbègbà ni yéṣu pọ̀ sọ yìí pé o gbé mọ́tò fún o gbé mọ́ṣíìnì fún kọ́ máa dìlíbà yìí báyìí bá pa tó tí owó gbogbo wa náà yúnífọ̀mù ni wa ìgbà tó gbé mọ́tò fún bí èkó wọ́n padà wá hàn sí ọ wípé ọkùnrin yẹn daily kìí pa less than thirty thousand ẹ dákun sí òdùnnú sí wọ́n ní ten thousand ti tú ọ sí òdùnnú sí wàláì tí wọ́n bá fẹ́ gba ìyàwó rẹ̀ gan di ọ lẹ́yìn lẹ́yìn ọ̀run bọ́lọ̀ mọ́jà àgọ́ wọ́n jẹ twenty thousand mọ́yìn lára ń dojúmọ́ ẹ wá ní àwọn owó owó kílẹ̀ rí bọ́ọ̀lù ọ̀sẹ̀ dọ́mi ìyànnu ìwọ gan alára tó bá yẹ kó wọ́n lọ́ wà. ten thousand wọ́n ní ma deliver O sì pàjù six thousand lọ níjọ́ kan wàá á lẹ̀ lé ìyàwó rẹ̀ pé ah ọlọ́run mọ̀ ti á gbọ́ ọ ẹ̀ka ń ṣiṣẹ́ tó ń ṣẹ́ gbogbo ọ̀wọ́ wọn bá ta tún nílé lẹ̀ tún kóta mẹ́ta lọ dì níta tí sọ̀rọ̀ báwọn fẹ́ kí wọ́n pátì. ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ṣe ní Islam farama ní Islam farama ni kí wọ́n sọ fẹ́ni tó fẹ́ yá mọ́tò lọ́dọ̀ rẹ̀ ẹni tó fẹ́ mo háyà rẹ̀ fún ọ èsì pé máa deliver fún mi o mo háyà rẹ̀ fún ọ lórí pé lójúmọ́ kan one thousand naira lọ́ọ́ máa san fún mi lórí háyà rẹ̀ tí mo háyà rẹ̀ fún ọ èsì pé máa ṣiṣẹ́ wá dìlíbà fún mi o èmi ti háyà rẹ̀ fún ṣùgbọ́n iye tó háyà rẹ̀ lọ́dọ̀ mi ni one thousand naira lójúmọ́ kò bá hundred thousand alhamdulilayi kò bá àpọ̀ one kobo alhamdulilayi ọ̀sán wo tiẹ̀ yóò pè torí pé wọ́n háyà rẹ̀ fún un ó sì rọ náà lọ́rùn ló fi gbà lọwọ rẹ unlike kọ́ sọ pé èmi ló ń bá fi ṣiṣẹ́ ó sì máa san iye báyìí tún láti wàhálà nù tó bá fẹ́ sọ eléyìí di etí ọba islam mu wàá sọ fún pé gbé mẹ́ṣíìnì gbé mọ́tò fi iye pa wá mọ yọ̀ǹda kó mówó ọba ti ju two lọ níjókòó kan jóúnjẹ mẹ́ta ó di six hundred àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo owó tó bá kù kókó wa àyàfi tí mọ́tò àbí maṣíìnì bá bàjẹ́ mọ́ yọ̀ǹda kó tuntun sínú ẹ̀ so ǹjọ́ pípọ̀ ǹjọ́ kékeré tí bá ń kó wá fún ọbẹ̀ ń Islam ò bínú sí tó sì bá wa parí ọ̀wà sanwó sùn fún fẹlẹ́ yìí àmẹ́yìn ó pe a ah, eléyìí fa pé kò pè náà. Oso, so ẹni tí ń wẹ̀wẹ̀ jánábà lọ ó so nígbà tó so báwo ni kò sí tó ṣèwẹ̀ jánábà rẹ̀ àlùwàlá rẹ̀ ní nǹkan sí tó bá ti ṣàlùwàlá ṣáájú àbí ń lérò pé wẹ̀ jánábà yìí náà lòun ó fi ṣe sọ́lá à nǹkan ti ṣe àlùwàlá lágbọ̀n rẹ̀ nítorí pé ìwẹ̀ jánábà àlùwàlá ni plus ẹrú nu kí ni ò sínú wẹ̀ tó sì wà nú àlùwàlá náà yíyọnu fífín mú pípa etí mhm. ẹlẹ́kẹ̀rin tó tún wà kò sí ma àwọn olùmọ̀sọ wípé tó bá jẹ́ pé èèyàn bá wẹ̀wẹ̀ jánábà tọwọ́ àwù láti fìwẹ̀ jánábà yẹn lọ ṣe sọ̀lẹ́ à kò sí tó burú mbẹ̀ lópin ìgbà tó o bá sú nígbà tó ń wẹ̀wẹ̀ jánábà o sì fọwọ́ kan abẹ́rẹ́ nígbà tó ń wẹ̀wẹ̀ jánábà ṣùgbọ́n gbà tápá kan nínú àwọn olùmọ̀ sọ pé kò tó láti fi lọ ṣe sọ̀lẹ́ à nítorí kò sí ọnu nínú ẹ̀ kò sí fífa omi símú fẹ́ jáde nínú ẹ̀ kò sí pé pa etí nínú ẹ̀ so bó tilẹ̀ jẹ́ pé n tó ju pípe etí lọ wà ń bẹ̀ torí pé a fẹ́ kó o fomi sí etí rẹ̀ kó o fomi sí inú àti òde etí rẹ̀ wọ́n ní khurujan min al-khilaf kálí fún ìyapa kò burú pé tó o bá wẹ̀wẹ̀ jánábà rẹ̀ ń tán kó o fomi yọnu kó o fa omi símú kó o jáde bómi ọ̀bá sì létí rẹ̀ kó o fi sí wọ́kálá so àmọ́ tó bá ti fọ́kàn bẹ́ẹ̀ rẹ o èyí tó lè wúlò fún ọ gẹ́gẹ́ bí àlùwà láti ṣe kí ni ó ti bàjẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá so àmọ́ wẹ̀ jánábà gángan fúnra rẹ̀ kó o ti gbé jánábà kó o ti gbé kó naam kí ni ń ah, ibi tó fẹ́ gba àwọn ọ̀dà ọba sọ láti ń jẹ o ọba sọ láti ń jẹ ìgbà tí ò ti jẹ́ pé wájú ìmáàmù lọ gbà ṣùgbọ́n ibi tó fẹ́ gba àwọn ọ̀dà pọ̀lọ́pọ̀ yẹn náà máa ń tọ́fà torí pé <laughs> àwọn olùmọ̀ẹ́ni tá a bá ti mọ̀ kò tún nídìí ká máa ṣe kí ni ká máa sọ náà aleykum salaam. onígbà sọ láti a ní pé yọkàn fẹ́ lídìí fún àwọn obìnrin. fáwọn obìnrin. kọ̀sọ́kùnrin mi. kọ̀sọ́kùnrin mi sọ ó ti kí rákà fún àbí méjì so èèyàn méjì wá jọ ìyẹn. lọ́kùnrin àbóbìnrin. ọkùnrin ah, so àbàbà àti tó ń lédìí ọ̀lọ́dẹ̀ ìjà so báwo ni. o ti dà pọ̀ èèyàn ń di sọláàt fáwọn obìnrin ó nìkan ó ń sì máa ma àwọn obìnrin tó ìgbà tí wọ́n ń bá sọláàt lọ ó nìkan sí ní títí tó fi kírọ́kà méjì wọ́n á kí méjì ń tẹ́lẹ̀ àwọn ọkùnrin míì tí á jọyìn àárín ìgbà tí wọ́n dèrò àlùwàlá wá báwo ni ìmáàmù òṣìṣẹ́ akọ́ ni pé a ti sọ wípé kéèyàn ṣe ìmáàmù fáwọn obìnrin lóun nìkan tọ́jọ́ ọkùnrin ó ti wá náà àdìsí ta ni. ọlọ́mọṣẹ́ wa lálàpọ̀ gbàgbé Ubay ibn Ka'b Ubay ibn Ka'b radiyallahu anhu ó ní nílé wa lánàá àwọn obìnrin pọ̀ wọ́n borí mi wọ́n ní wọ́n mú alukur'ani ké torí rẹ̀ síwájú wa ṣe sọ́láàtì ó sì lọ́n síwájú wọn ṣe sọ́láàtì wọ́n aṣọ pọ́nà táàdì ṣùgbọ́n asọ́kùnfin tọrọ ma òní pé inṣàlá kò burú tó bá pọ́ ọkùnrin kan wọ́n fẹ́ ṣe ìmáàmù fáwọn obìnrin kan lọ́nà tó ṣe pé ibi tó dúró sí ó jìnnà díẹ̀ síbi tí àwọn obìnrin yẹn wà. akramakumullah báwo ni ìmáàmù ọkọ̀ ojú tó máa parí sọ́láàtì báwo yọ kọjú sí àmọ́ ń béèrè general ni yọ kọjú sí jẹ̀ma àmọ́ ìrù lè má àwọn obìnrin o. àánà Allah ọkọ̀ ojú sẹ́gbẹ̀ẹ́ àgbẹ̀ ọkọ̀ ojú sẹ́gbẹ̀ẹ́ torí pé tẹ́bá ní kó kọjú sí wọn yàní kódà tẹ́bá sì ní kọ́kọ́ pàkọ́ sí wọn lábẹ́ òfin ṣẹ̀rí àìgbéraga ni tí màmú bá ti parí sọ́lá توازي استغفر الله استغفر الله استغفر الله اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال خلاص yóò dojú kọ àwọn èèyàn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ alḥafiz ibn hajar wọ́n ní torí tó bá fi ìpàkọ́ tó bá jẹ́ pé náà lọ sápọ̀ sí wọn lọ tóó ó túmọ̀ sí gbéraga bí kí n fẹ́ báyọ̀ sọ̀rọ̀ kí wọ́n á kọ́yìn sí i bọ́lá ń sọ pé wala tusa'ir khaddaka linnas mẹ́sẹ̀ jẹ́ ni tó ṣe pé ẹ̀kẹ́ ni ọmọ kọ sáwọn èèyàn ẹ̀kẹ́ gan ìgbéraga ni ẹnìkan ń bọ sọ̀rọ̀ wa kọ ẹ̀kẹ́ sí i wẹ́wẹ́wẹ́ kẹ́mi tẹ́lẹ̀ yẹn jẹ́ bó ṣe jẹ́ mbẹ́. ṣùgbọ́n eléyìí nípò tó wà yìí ó delicate nítorí yẹn ni pé kó ṣe kí ni ọlọ́run ràn lọ tó bá ti sálámà tó sọ lọ́ tó sọ ó dìde kọ́ máa lọ bó ṣe sọ pé sọláàtì máa ń bàjẹ́ lẹ́yìn rákà méjì àwọn ọkùnrin míì sì ti dé dájú dájú fún gbogbo kálukú kálukú kó ètò dáadùnú nípa ti sọ fún yín pé tí ẹni tí ìmáàmù ọba fà síwájú tí ọba bá sọ láti láti bẹ̀rẹ̀ sọ láti ìmáàmù ní ọ̀kọ̀ọ̀kan parí sọ̀nà pé ní ìsìnráka méjì àwọn ọba sọ láti vóòrù ni wọ́n ń kí lápèjúwe mélòó ló kù fún ìmáàmù méjì àwọn eléyìí ńkọ́ mẹ́rin wọn ọba kankan náà so ní ìsinyìí sọ láti ìmáàmù ọ̀kọ̀ọ̀kan parí ẹni tó máa fà wájú yóò kí rákà méjì fatiha nìkan ni ó sì ké yọ wá sàtáyà yọ wá sàlámà torí káwọn jàmọ́ ò lè bá a sàlámà torí pé sọ̀látù ìmáàmù ni ó kọ́kọ́ parí ọwọ́ àti sàlámà àbẹ́rẹ́ bẹ́ẹ̀ yóò tún á dìde láti múra ká méjì tiẹ̀ tó kù wá sàlámà yẹn ọba sọ̀látù rẹ̀ jẹ́ o torí pé àti sọ pé àtàbíù tàbíù nítorí pé ó ń tẹ̀lé ìmáàmù ìní ó ṣe pé sọ̀látù ìmáàmù ìgbà náà ni wọ́n á dìde kò sì ní ṣe sùjúdù sáwùn kan tó bá tó bá tó bá parí sọ láti rẹ̀ tòbí òṣèṣe tó máa ti lè ṣe bẹ́ẹ̀ kò sí mùṣkílà àmọ́ tí wọ́n bá yé wọn báwọn kí màá mọ̀ ọ́sán kálukú kó sọ láti rọ lọ́wọ́ gbà. láti sọ wọ́n àmúra fún kò sí wàhálà kò sí wàhálà kọ́sá ti máa wípé inṣàlá ó ṣe ọgọ́rùn-ún tánàbí ni kò ṣe tọ́ ọ bá wá ṣe jù bẹ́ẹ̀ lọ kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tí wọ́n bá ti nọ́mbà èyí tó ṣe ní additional one naam aleykum salaam naam mọ̀ ń bọ̀ nìkan béèrè mi ṣé ìgbàlá ìwà náà ló pé òun lálà pípé ìgbà tí ẹ ṣe lóhùn ọwọ́ ọgbà ọmọ tẹ ọwọ́ ọgbà gbé sókè káàdùn fáwọn òbí wọn láì kí owó ọmọ ìgbà fọmọ ṣé ìṣèlú parọ́ ọgbà látàrí ọmọ ìgbà. láńṣẹ́ kẹ̀kọ́ yẹn parọ́ àmọ́ dípò kéèyàn parọ́ èèyàn sọ lóòótọ́ ó dájú nítorí máa mójútó sọ́láàtì lẹ́yìn sì ń fi ọ̀rọ̀ àwọn ọmọ yín sínú àdúrà nínú sọ́láàt á ah, ọwọ́ wọn ò gbé pẹ́ẹ́lí o yóò sì dáa fún wọn púpọ̀ ẹ̀yin náà wàá jèrè wọn láyé ẹ̀ tún jèrè wọn lẹ́yìn ikú yín eléyìí náà ti tó ibi tó fẹ́ sọ náà sọ àbúrò wa kó mọ lálà sẹ̀wọ̀n pé tí wọ́n máa ń pè aláàárẹ̀ wọn pé àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀wọ̀n kó bí mi lè sọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n sọ mama orí ọ̀fẹ́ ọ̀hún ẹ má máa sọ àlàǹfààní. mo rò pé ẹ náà máa ń tọ́fà ẹ máa ń tọ́fà bẹ́ẹ̀ mọ̀ kì í ṣèdè àwọn mùsùlùmí ó lórí ọ̀fẹ́ rẹ̀ tẹ́lẹ̀ náà gbogbo orí tọ́wọ́ látọ̀dọ̀ lọ ọ̀fẹ́ ni àbí èso ọ̀fẹ́ áá <laughs> náà ẹ̀kejì tá a sọ fún ọ nù ẹ̀kejì tá sọ fún ọ nù orí ọ̀fẹ́ hapụ há kú lẹ́nu. <laughs> An-Najashi mùsùlùmí kan kú sí ọ̀nà jíjìn táwọn láǹfààní àti bá kópa nínú sọ láti ṣe lára. táwọn náà lè ṣe sọ láti ránṣẹ́ sí lára bẹ́ẹ̀ ni aláǹfààní rẹ̀ tó bá dá wa lójú pé níbi tó kú sí yẹn nìkan kò ṣe sọ láti sí lára torí tó ṣẹlẹ̀ nu nípa ti An-Najashi ó kú sáàrin àwọn tí ó máa mùsùlùmí dípò pé wọ́n ṣe sọ láti sí lára ànábì sì sọ fáwọn sábẹ́ pọ́n máa yá yín an kú lónìí ọ̀ya ẹja ṣe sọ láti sí lára torí ẹ̀ ló sọ pé as-salatu ala kọ̀tọ́ lè tọ́dọ́gba jù àyàfi tá a bá mọ̀ tóbi tí mùsùlùmí yẹn kú sí kò sẹ́ni tó tiẹ̀ ṣe sọ láti sí lára gbaná làwọn tó ṣe kíni láti ṣe sọ láti sí lára ń ṣe ṣùgbọ́n lónìí àwọn kan kò burú ká ṣe láti ṣe òkú tí ò síwájú wa dípò wà tó wá jìyàn ńlá nípa ẹ̀sìn pé ó ṣe dáadáa fẹ́sìn Islam ó ṣàgbé ọwọ́ àgbéga ńlá fún Islam lójú ayé rẹ̀ kókè wá gbọ́ pé kú lẹ́kọ̀ọ́ nìsín kéèyàn máa ṣe sọ láti sí láńbì kẹ́ gbọ́ pé kú ń kánù kéèyàn máa ṣe sọ láti sí láńbì eléyìí àmẹ́rí tọ́tọ́ kà sí kò sẹ́ẹ̀rì tọ́tọ́ kà sí torí èyí tó dọ́gba ni pé insha Allah tó bá ti dá lójú pé ibi tó kú sí àwọn mùsùlùmí kírun sí làwọn ti tó ti wá ni pé ibikíbi tá a bá wà ká ṣàdúrà pé kọ́ lọ́wọ́ bó ṣe kí ni kẹ́ kọ́ gẹ́ kó ṣàforíjìn náà. aleykum salaam.

nígbà táwọn kò sọ láti bá ti tó nítorí àìtí sùn pẹ́rẹ́ la ò tí wọ ọ torí pé inna shaytana lakum bí ó sì wọ ni ọmọ wa ń tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní wípé kí ẹni tí ó jọkùnrin tó bá ti tó fẹ́yàwó fẹ́yàwó tí sì nílé fẹ́yàwó máa yẹ́bà nàbì sọ̀rọ̀ láàrin sẹ́là ti ṣe wí. ẹnìkan sọ pé òun ń ṣe kíní kẹta máa béèrè o wípé wọ́n máa ṣe láti pé wọn da màníyì wọn jáde ẹ̀yin láì mú kọ rẹ láti pé wọ́n da màníyì wọn jáde torí pé tí màníyì bá pọ lára yóò máa yọ àwọn ọba wa ti ètò èèyàn ó tó dáa nídìí láti mọ wá kàràǹbà ni yẹn ó pọ̀ lára rẹ débi pé ó ní ọ lára ọlọ́run bí ó ṣe tó sùn tó lálà tó sì tọ̀ jáde irú rẹ̀ lélẹ́yìn wàá rí pé àlàáfíà lélẹ́yìn wàhálà ní tìyàn àbẹ́yìn náà gẹ́tì ẹ̀ àlàáfíà lélẹ́yìn wàhálà ní eléyìn ò pé ọmọ fẹ́yàwó kò pé ọmọ sojú kòkòrò àti níyàwó àmọ́ eléyìí tó ọ̀dáwọlé o ọ̀dáwọlé ah, ọ̀ràn ìnà irú mà àti ọ̀nbẹ́nu rẹ̀ kọ́lọ́ ọba máa fi sàdánwò fún wa tó nítorí dé léyìí báyìí wàá kí sọ̀látù zuhur wàá tún kí sọ̀látù asr káyipò tí lọ́wẹ̀ ọwọ́ bá wọn pé wọ́n kí jàmá ti sọ̀látù asr ìwọ tó pẹ̀lú wọn pẹ̀lú àníyàn sọ̀látù zuhur máa tán bá sálámà wá wá dìde wá sí kọ́mà láti mú sọ̀látù asr náà ìbéèrè ti parí ìwọ ti béèrè tẹ́lẹ̀ kíkí mà náà náà naam àlọ àjọ ṣé tí bàbá alájọ ń gbà tó bá yẹ pé àjọ àjọ wà ń bi iṣẹ́ àti wọ́n àjọ sọ láàrin ara wa èmi ń gbọ́ hundred thousand wọ́n náà ń gbọ́ hundred thousand eléyìí náà ń gbọ́ hundred thousand eléyìí náà ń gbọ́ hundred thousand àwọn àjẹ twenty èèlò nù two million àti wọ́n àjọ sọ pé inshàlá níjọ́ tá a bá ti gbowó oṣù báyìí bóyá báńkì là ń ti ń gbà tá a bá ti gbà báyìí á kọ́ nọ́mbà ẹni àkọ́kọ́ yóò kó two million yẹn oníkálukú wọn mọ bí ó sì máa jẹun ṣé ṣé ṣé oṣù nìkan lẹ́yìn àfihàn lẹ́tí ń rówó tẹ́lẹ̀ náà kọ́lọ́ mọ́ dínà máa wà because sọ́nà bá mọ lọ́nà kan ìyá ní jẹ́ yẹn torí ẹ̀ àwa pé torí pé a fẹ́ gbé nǹkan dáadáa ṣe láyé wa so wọ́n wá jẹ́ hundred hundred thousand yẹn ìgbà tí wọ́n gbà tiẹ̀ ẹlòmíràn láǹfààní àti lọ́kọ́ níbẹ̀ ẹlòmíì ti nílé yọ láǹfààní àti ra mọ́tò bẹ́ẹ̀ ní tuntun kúta bá ní kò ní kó dúró oṣù mélòó nu ogún oṣù so àwa àwa àfẹbi para wa báwọn títí ogún oṣù torí kálukú títí kálukú òfin kó eléyà kò sí rìbá ń bẹ kò sí tó burú ń bẹ ìran rẹ ni lọ́wọ́ ni àmọ́ tó bá ṣe é pé irú táwọn baba alájọ yẹn ibi tá a sì ṣe ti wọ ọbẹ̀ ni pé àwọn ìpè alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ dáhùn tàwọn ni nígbà táwọn ọ̀gọ̀ torí iṣẹ́ làwọn ń ṣe àwọn gbowó iṣẹ́ tàwọn eléyìí tí wọ́n ń ṣe yẹn kò dáa tó nínú ṣẹ̀ríà àti pé nínú ṣẹ̀ríà àwọn àtẹ̀yìn ti kówó fún wọn yẹn ẹ̀ yá wọn lówó ni tẹ́ ẹ̀ mọ̀ dítẹ̀ fi yá wọn lówó níjọ́ tẹ́ ẹ bá wá gbowó yín sójúlówó owó tẹ́ ẹ kó fún wọn ni wọ́n kó fún yín ni àbíyé rẹ̀ mo rò pé wa kìí ṣe the same currency tẹ fún ọkọ ni wọ́n fún yín iye rẹ̀ ni wọ́n fún yín ẹ̀hẹ́n nínú ṣẹ̀rí àkúmá tá a bá fi lè fowó sí yàn lọ́dọ̀ tó bá fi lè sọ ojúlówó rẹ̀ ilé tó bá dá padà fún wa àmínú ni wọ́n ń pẹ̀lú eléyìí ẹni ìfọkàntán tó sọ àmánà tó bá fi lè jíwò mọ́ lọ́wọ́ tóun ò sì lò ó fún kankan tí ò pààrọ̀ pépà kan fún pépà kan kódà kò mú lọ́jà rí pé ní mo bá rọ́jà rà màá fi rà àtúwò olówó àtúwò ẹni kọ́lọ́ sáti má fi kan ọ́ àà ọ̀. because tó bá fi lè mú lọ sọ́jà tó tún ga padà sílé problem tí ó ṣẹlẹ̀ ni wípé tó bá fi lè jówó lọ́wọ́ rẹ̀ ọ̀sán. tó ti pọ̀ ọ̀nà àmọ́ ó ti fi ìjàmbá lọ. so tó bá jẹ́ kójúlówó owó èèyàn lọ́bàdá padà ni eléyìí tó bá báyàn sọ téèyàn bá padà gbá padà tẹ́ ẹ bá ní kẹ̀kẹ́ tẹ́ fẹ́ bùn ẹ̀bùn halal ṣùgbọ́n ẹni tí mo fún lówó nìsín mo ní bá ń kó lọ́wọ́ ọwọ́ agbowó lọ́wọ́ mi o ti wá fi rajà o ti fi tajà o ti fi rajà o ti fi ọwọ́ akóye o tún wá kó pamọ́ níjọ́ tí mo wá gbowó mi ọwọ́ ni wọ́n ti di àṣírí ti tú sí mi wàhálà ọ̀sán gbogbo ẹ̀ lọ́sàn kò ní dín kọ́bọ̀ nítorí pé níjọ́ tó ti náà lábẹ́ òfin owó yẹn ti yí padà ó ti di pọ̀ ya ẹni tó sì yáwó dandan gbọ́dọ̀ san padà so àwọn baba alájọ ǹgbà táwọn gbó lọ́dọ̀ wa ǹgbà tó pé iye rẹ̀ wọ́n fún àké sojúlówó rẹ̀ lábẹ́ òfin ọlọ́wọ́n ti yáwó ni ẹni tó sì yáwó gbọ́dọ̀ san padà bóò ló sì wáá yáwó tó tún gbowó lórí rẹ̀ owó tí wọ́n gbà yun rìbá ni àmọ́ àwọn baba alájọ kan jazakumullahu khaira gbàtà gbọ́rú eléyìí bó ṣe ká àwọn mùsùlùmí ṣe ìdìbò àwọn sọlẹ́ ń sàkó sa kí náà máa jẹ so wọ́n ti rọra kóra àwọn alátòdìdì Òṣogbo ọ̀pọ̀ àwọn gbọ́ nǹkan báyìí báyìí àwọn ò níṣẹ́ méjì láàyè táwọn jọ léyìí lọ kí lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ ni fẹ́ntì máa ń ṣiṣẹ́ bàbá alájọ àkọ́kọ́ ẹ̀sọ́ fẹ́ni tẹ́ bá gbowó lọ́dọ̀ rẹ̀ pé ẹ dákun ẹ yọ̀ǹda fún wa láti máa kówó yìí pamọ́ síbi tí ọkàn ó ti lè máa balẹ̀ tá lè máa rí lé sùn. wọn làwọn yọ̀ǹda alákọ̀ọ́kọ́ nù sẹ́mi pé yíyọ̀ǹda tẹ́ yọ̀ǹda yẹn kò sọ ẹni tó ń jàǹbá ma torí pé ẹ lọ kó wọn bí báńkì ni bíbì kan ni torí pé tẹ́yìn bá fẹ́ dandan pé tẹ kó wa ni ó kó omi fún yín ẹ ti bọ́ lọ́wọ́ pé ẹ yáwó ẹ sì ń bẹ lábẹ́ pé ti ẹnìkan wá ní ṣé kò sí ní àgọ̀ tẹ́wọ̀n bá ń òye sago islam lélẹ́yìí torí kí n tẹ́yìn ọmọ ẹ̀jẹ̀ kọ́ mọ́ bàjẹ́ haram ẹ sọ pé tọ̀ ẹ̀yìn owó lẹ́yìn náà fẹ́ máa dá sọ́dọ̀ wa o àìkówó lé o báńkì là á máa kó sí abẹ́ ní nǹkan kan nípa eléyìí ah ibi ẹ̀rọ nǹkan máa kó sí náà ni ah ọ̀dà alhamdulillah bó sì jẹ́ pé ara káàdì yìí tẹ̀ ń fún kálukú náà lẹ́ẹ̀kọ́ sí tí n tọ́wà lẹ́yìn káàdì bá wọ̀ fún ọ sáìn sáìn sẹ́yìn káàdì sẹ́yìn ká sí so àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ẹ tún wá sọ fẹ́ni tí ẹ̀ ń gbowó lọ́wọ́ pé ẹ dákun ìyàwó ọmọ ọ̀jẹ̀ àwọn ọlọ́nà mi ju àjọ tá à ń èló lẹ́yìn rí i pé wọ́n wọ̀ fún láti máa fún wa lóṣooṣù gẹ́gẹ́ bíi setas ẹnìkan hey láfíríkà èló lẹ́yìn rí i pé wọ́n wọ̀ fún yín láti máa fún <laughs> pẹ̀lú ògbọ́n náà tó bá yẹ pé hundred naira ni mo bá ń dá tí bàbá alájọ yẹ kó mú hundred naira àbí bẹ́ẹ̀ ni at the end of the month èlò lówó yẹn kọ́ jẹ́ tó sì bá jẹ́ thirty days three thousand wàhálà àlè rẹ̀ ni tí ó máa fún three hundred nígbà tí ó bá gba kílẹ̀ pé three thousand ààrẹ ni tí ó fún three hundred dípò hundred naira tí ó máa finú fẹ́dọ̀ fún a sì rẹ̀ ni tí ó yẹ pé hundred naira rẹ̀ kó fún ó ní múlí kan wọ́n máa fún. so bí ṣe ń bẹ́ ń bì náà ni ń bẹ́ ń bì so tí n bá wa ń gbélé yùn ẹ̀yàn wà wò sópe yín torí ẹ̀ ìṣẹ̀rú anybody tó bá pé yín ẹ̀ máa bà lọ bẹ́ẹ̀ tí ò bá pé yín ẹ wá tẹ́mi sí dandan ni màtí ìṣe dandan tí ìṣe ọlọ́run kọ́ ọmọ gbàjọ́ so ọ̀wà ọ̀wà sẹ́mìsì tó bá ti wá wá sẹ́mìsì ọlọ́wọ́ bọ̀ fàlbárkà sí أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك